iléèwé kan ń bẹ ní ìletò kan ní ìlú ìbàdàn ọbẹ̀ alẹ́ community high school lórúkọ rẹ̀ ń jẹ́ ní iléèwé yìí àwọn akẹ́kọ̀ọ́ ò gbádùn àwọn olùkọ́ ò san gbogbo òṣìṣẹ́ iléèwé náà ni ó rẹ̀ tí wọn ò sì rántí mu àgbo wọn. ìdìbò ìdìbò ìdìbò ìdìbò ìdìbò ìdìbò ìdìbò ìdìbò ìdìbò. road in the bush of where to go for that to In the bush, in the What is in the bush? Brilliant question. There is a rat in the bush. Subordinate clause. ní subordinate clause. subordinate clause jẹ́ gbólóhùn èdè gẹ̀ẹ́sì tí kò lè dádúró fúnra rẹ̀. fún àpẹẹrẹ in the bush on the table beside the tree on the chair what is on the chair what is beside the tree tí ẹ bá wá fẹ́ kó complete gẹ́gẹ́ bí gbólóhùn ẹ ní there is a rat in the bush there is a shrub beside the tree there is a plate on the table ṣùgbọ́n tá a bá tún wá padà sẹ́yìn tá a bá tún wá béèrè pé. on the roof on the roof on the roof on the roof on the roof. what is on the roof there is fire on the roof. ẹ kó e jáde ẹ jẹ́ ká kọ̀wé. ilé ìwé kan bẹ ní ìletò kan ní ìlú Ìbàdàn Ọbẹ̀alẹ́ Community High School lorúkọ rẹ̀ jẹ́. Ní ilé-ìwé yìí, àwọn akẹ́kọ̀ọ́ gbádùn, àwọn olùkọ́ ò gbogbo òṣìṣẹ́ ilé-ìwé náà ni ó rẹ̀ tí wọn ò sì rántí mu àgbo wọn. In the bush! In the bush! In the bush! In the bush! In the bush! In the bush! In the bush! In the bush! ìletò kan ní ìlú Ìbàdàn ọbẹ̀ alẹ́ community high school lórúkọ rẹ̀ jẹ́ ní ilé ìwé yìí àwọn akẹ́kọ̀ọ́ gbádùn àwọn olùkọ́ ò gbogbo òṣìṣẹ́ iléèwé náà ni ó rẹ̀ tí wọn ò sì rántí mu àgbo wọn. in the bush in the bush in the bush in the bush in the bush in the bush in the bush. ṣòwò ẹni tó tọ́ lábìrin kí. What is in the bush? Brilliant question! There is a rat in the bush! Somebody Subordinate clause. pè ní subordinate clause. subordinate clause jẹ́ gbólóhùn èdè gẹ̀ẹ́sì tí kò lè dádúró fúnra rẹ̀. fún àpẹẹrẹ in the bush on the table beside the tree on the chair what is on the chair what is beside the tree tí ẹ bá wá fẹ́ kó complete gẹ́gẹ́ bí gbólóhùn ẹ ní there is a rat in the bush there is a shrub beside the tree there is a plate on the table ṣùgbọ́n tá a bá tún wá padà sẹ́yìn tá a bá tún wá béèrè pé on the roof on the roof. bọ́wọ́ bá fọ́ báibái ló wò. Ah, ìfìdírẹmi ọdọọdún àwọn ọmọ wa ní ọbẹ̀ alẹ́ community high school yìí ó tún wá fẹ́ di àṣà fún wọn. ẹ ẹ̀dáàmù tá a ṣe kọjá yìí kó má sí ẹyọkọ nínú wọn tó pass English kó má sí f nine parallel ni. Ah, ah. principal pẹ̀lú gbogbo bá ṣe ń fún àwọn ọmọdé yìí ní practical oriented mode of teaching kó má lọ jẹ́ pé wọ́n ti forí àwọn ọmọdé gba pààrọ̀ o ẹ ẹ ti ẹ̀dùn náà tí wọn bá páàsì gẹ̀ẹ́sì ṣé bí wọn páàsì yorùbá lọ́pọ̀lọpọ̀ ara èso táwa adúláwọ̀ tá a máa ń ta fi máa ń sira wa nù ẹ gbọ́ ṣé téèyàn bá gbóyìnbó láyé sóńtọ́ wò lè soríire ni. ẹ jọ mr kẹkẹ bàjẹ́ òṣètò ẹ sọ fún mi ní nàìjíríà wa yìí èèyàn mẹ́ta tí ò gbóyìnbó tó dẹ̀ soríire. ah principal mo lè ká mẹ́tàlá. bẹ́ẹ̀ ni. ó dà mò ń gbọ́ ẹ ẹ bàbá wa mufutau lani Àjàdí olówó tí ń fowó sànù ńgbà ayé wọn wọn lówó bíi rẹrẹ ni wọn máa ń fọwọ́ káàkiri báyìí lójú títì ni ọkọ alájà àṣẹrí ọkọ rẹ dùn kọ́ lọ́wọ́ fọ̀rùn kẹ́ wọn. ẹ wò ṣe rí iṣẹ́ tẹ́ wá ṣe yìí àṣìyàn iṣẹ́ pátápátá fújì ló yẹ kẹ́ máa kọ́. táwa ni kí n máa tẹ̀lé o. ẹ jẹ́ tẹ̀lé barista. barista ti kú tipẹ́. ẹ tẹ̀lé Kollington. Kollington ọkọrin mọ́ ẹ wá wò ó ké wá sàwọn nìkan lólówó tí ń bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ ọkàwé ọmọbìnrin kan náà tó ń bẹ́ẹ̀ kò ní fìdí ìkòkò hó àmọ́ gbà tí ogo ìdè tógo táwọn ìdè eh, búrẹ́dì ní kiri àsìyà àwòrán báyìí lọ́ọ̀yà lógo ẹ̀ bá bú yọ ó ń bẹ́ lọ́wọ́ ọmọ ẹni sì kò sì lè kọ̀kọ̀ kàwé kò lè fìdí ìkòkò hó ẹ tó wá gbọ́ o aya àrí orílẹ̀-èdè wa àgbà kan òun náà ọkọ̀ ebo rẹ̀ tó bá sún èbó báyìí bí ìgbà tí ọkọ̀ agbégilódò ti rìn lórí galloping láyé ni tó bá sún èbó báyìí orí bò rẹ̀ gátagátá ni bí eyín yìí olóbì. chai àmọ́ síbẹ̀síbẹ̀ tó bá fún yín báyìí orí ọmọ fọ yín ni. ẹ wọ ẹtí ẹgbẹnu oṣù sọhún jáde kẹgbẹkẹ yín sọ̀rọ̀ òórùn kẹ yọrọ òórùn sọ lẹ́nu kẹgbẹnu burúkú dà sọhún gbẹnu ẹ wo. ó kó tiẹ̀ lé fọyọ info wọ́n ti sọ fún wa ipe tá a bá ṣọṣe wọ́n máa ti ilé ìwé wa ìpànì. kí ló dé torí kí ni orí gbẹ́kọ́ ló gorí fọ́kẹ́. wọ́n náwọn lè máa wéèsì owó ni àwọn lè máa wéèsì owó lórí àwọn ọmọ aláìgbẹ̀kọ́ ìpátá olódo jàgídíjàgan kò sí orúkọ tí wọn pè wá tán. àwa àbá àwọn ọmọ. ẹ jẹ́ ń sọ̀rọ̀ jàre anyway they are giving us the last chance wọ́n ní tí a bá ṣọṣe tá a bá ṣọ́ra wọ́n máa ti iléèwé ìpani àbí kó sọ di iléèwé aládàáni àbí kó tẹ̀ kúkú ti pa pátápátá. Eh, <clears throat> principal tó bá jẹ́ ti english yẹn ni kò sí yọnu because eh, èmi gan adopt a more dramatically practical oriented mode of training mm. that will enhance the achievement of these children. Eh, ẹ má ṣe ìyọnu rárá ah, ó ní àìrìn jìnnà òun lára búkẹ́ ọ̀kẹ́rẹ́ tí èèyàn bá na ẹsẹ̀ síta báyìí ara kò kọ́ tó ń yẹ̀yìn nígbà tẹ́bẹ̀ẹ́dẹ̀ jẹ́ kẹsàn-án mi dolórí burúkú èmi mà ti nẹsẹ̀ ní síta mo ti rí solution sí ìṣòro tó ń dojúkọ ọbẹ̀ alẹ́ community high school. dé tí onímọ̀rúwá tó kọ̀ jálẹ̀ tí ò dúró gbowó. Oye ah, ó ti ó ti lérò pé ehm, ànábọ̀ owó ni wọ́n fẹ́ ná fóun. èmi ò rò bẹ́ẹ̀ èmi ò rò bẹ́ẹ̀ obìnrin tèmi wò tó dúró yìí ah, tí mo ṣe ń rí yìí ah, yóò jẹ́ èèyàn kan tó burú o yóò burú o torí ó kàn gbẹnu sókè báyìí ni bí ìgbà tí èèyàn fẹ́ fún kàkàkí awúrẹ́ kẹ̀kẹ́ ní láì sọ bá a náà ta tún jan kinní máa wọ ìyẹn náà ooru kinní láì jẹ́ pé yẹn lọ ẹ̀sán wọ̀lù ooru gbogbo ìwé ayé lónìí. ìwé burúkú burúkú nítorí kíni. kíní pẹlẹgẹ yìí kò sí wàhálà yóò bẹ mi náà bẹ yóò mọ̀ pé ẹ̀rọ tí yẹn bá fà tí ò já oníjẹ náà mọ̀ tí bá ti ń gbé wá báyìí kọ̀rẹ́ tiẹ̀ fún ah. mi gàgàǹtù àgàgà. eléwo nu mr kẹ̀kẹ́ bàjẹ́ òṣètò irú erékeré wo lélẹ́yìn náà ẹ sáré wèrè lọ ẹ kọ́ lọ àwọn ẹlẹ́lẹ́ni ẹ fẹ́ ṣe wọ́n lè ṣe ni. ẹ mọ fẹ́ lọ sọ ni iṣó burúkú kan ní gbà mí ǹjẹ́ kí n sáré bọ́ ọ̀ta kọ́mọ̀ ti pé n ó sọ bí ti gbogbo yọmọ fi mú kóòrùn n ló jẹ́ kí n máa rọ́ọ̀sì lọ ọ̀ta. can you imagine iṣó nínú meeting ẹ ẹ ṣe àbọ̀tà kẹlẹ ṣoṣo yàtẹ̀wálé ayé wa sọ kàyé dòrùn pàwa oníṣòro. ẹ kò tiẹ̀ ní ìdìmọ̀ bó bẹ́ẹ̀ ṣe wọlé tí tó fi mú sọmí káà èso ń bọ́ ta tuuru fúnra ẹni kódà kò pariwo sùúrù lè jáde. Eh, eh, excuse me come back here. Todo! Mel! Disinfect this bovine miscreant with obnoxious odiferous fire before he infiltrates my sanitized hominid with his purulent septicemic, and putrefactic filth. Principal, ẹ má wọ̀rọ̀ Yes! Ẹ yàgò wò ṣẹlẹ̀ nǹkan, mo ní solution dé. Eh, ìrọ̀rùn ó ti dé bá a báyìí. Eh, <clears throat> my ladies and my gentlemen and my fellow shishas. uh, <laughs> this is our new English shisha and her name is Miss Callaghan. So, appellative cognomen that elucidates the singleton of my personae is Olúfúnmi Callaghan. Wọ́n ní orúkọ àwọn ni Olúfúnmi Callaghan. First of all, I will say the educational crinkum crankum, or better put, the academia igihaga that has enveloped the teachers and students of the school now has the trappings of an odiferous saga come gargantua gaga. wọ́n ní ní àkọ́kọ́ àwọn fẹ́ kẹ́ mọ̀ ń pé ilé ayé àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ iléèwé yìí ó ti ń bàjẹ́ lọ ah. ó ti bálùmọ̀ ó ti burúkú muṣu. Eh. I am bewildered that this situation is of no serious concern to the teachers who stand and local parentees to the students. ohun ìbànújẹ́ ló jẹ́ nígbà tá a gbọ́n pé àwọn olùkọ́ bìkítà lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ wọn ò dúró gẹ́gẹ́ bí òbí fún àwọn ọmọ tí wọ́n ń kọ́. àwa la bí yan ni àbí o. I have heard with acatalectic disgust teachers are asinine and puerile ratiocinations attempting to justiciate the proposed rejection of my personnel. mo gbọ́ ń pa ìpètẹ́pẹ́ o àwọn olùkọ́ tí wọ́n fẹ́ kí n wá síbí. It is asseverated that their intentions are guided by the need to checkmate the odoriferous excesses of a Machiavellian and Mephistophelian cabal. And I have said to myself, what a shame! What a self-indicting admittal of the failures of teachers. What an okos pokos ogologomabia. Àgàyègè ègbótẹ̀ ìgbọ́wé ẹ̀dá kan jọ̀wọ́ ẹ wá gbọ́. Èbó ti ń wọlé ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má má dà wá lọ́rùn. Ẹ ẹ wò aṣọ àrà máa dá àní dáràn o wọ́n sì ní ọ̀rọ̀ sunukun báyìí ojú sunukun báyìí ló yẹ kí a fi wò ó ti di tíṣà méjì àti akẹ́kọ̀ọ́ mẹ́ta wọ́n dákú kan ti dákú láàrin ọ̀sẹ̀ kan péré. kí ló ṣe wọ́n tó fi ń dà o. èèbó ni àwọn èèbó bíi bíi àrá bíi bọ́ǹbù ti miss karate àbí kílẹ̀ ń gorúkọ ẹ̀ sọ náà ni. miss paragon. ẹ ẹ ẹ gbogbo wọ́rẹ́fà nǹkan tó bá wù ká ẹ mọ̀ pé ẹ bá pè ní paragon ẹ ẹ ìgbà tí ọlọ́run ṣe èèbó mélòó lèmi gbọ́ tẹ́lẹ̀ ntẹ́yìn ò bá sí mèédúnyàn èmi kàn ní sọ ni àti ẹ̀gbọ́n ti Sàámú Ewo tún ni ti ajígbẹ́dà ti ń tẹ̀lé èkì ẹ wo àwọn ìtukùtù tọmọ ń tu kó dáa èwo ni àbọ̀rọ̀ máa bú àwọn tíṣà lójú wa ebi tíṣà kan náà ni gbogbo wa. ẹ wo mi etí yín mélòó méjì kí lẹ fi ń ṣe ọ̀rọ̀ mo ti sọ fún yín láìmọye ìgbà nínú ọgbà yìí wípé Karagan kò kí ń ṣe tíjà bíi tiyín bẹ́ẹ̀ ni ẹ wò ó ní ọwọ́ tí a wà ní ọ̀bẹ alẹ́ community high school yìí ọwọ́ tí ẹ bá ń fún mi ni kí ẹ máa bá mi fún Miss Karagan pàápàá gan she is even more important than me that means pé yíyege tiẹ̀ ò ní yíyege titiwa nínú ọgbà yìí ẹ jọ torí Ọlọ́run mo fẹ́ béèrè ìbéèrè kan nísìnyí tẹ́ ti gba English teacher mi subject wo lẹ fẹ́ kí èmi máa kọ́ àbí ẹ ti sọ mí di vice principal ni. Hmm. aṣọ ní vice principal ohun rere ayọ̀lẹ́ anyway má máa rò ó tí mò ń kọ́ tí ṣe bí àyè agric science eh, ṣìṣà ó ṣí sílẹ̀. bẹ́ẹ̀ni. ẹ lè máa kọ́ agricultural science títí tí èmi máa fi. ẹ dúná for God's sake báwo lẹ ṣe expect kí n máa kọ́ agric science nígbà tó yẹ pé art ní discipline mi. ẹ wá ẹ jọ àgbẹ̀ kọ́ làwọn bàbá bàbá yín ni. yes. oko pákíkọ́ láti wọ̀ yín fúnra yín dàgbà ẹ wàhálà ò lè wá kóra yín sí ẹ wo ibi tó yẹ pé ibi tẹ dàgbà sí nìyẹn ẹ máa practicalize ẹ ni ó yẹ kankan ló tiẹ̀ dájú kò sí pé ẹ̀ṣẹ̀ ń gbèwé kan ẹ̀ ń kàwé ẹ̀jẹ̀ kíkan a máa wá láti àtinú yín wá ni ẹ dé mú òyìnbó ẹ máa fi kó àwọn ọmọ náà bá tán kí wọ́n ní lọ́sí bàbàrà. ẹ ẹ dákun ẹ má bínú tí ẹ bá ní kán kó lọ sí agric tán bá láwọn ò lọ sí agric bóyá kẹ́mi mọ́ kọ́ wọn ní vigilante science torí èmi tẹ́ ń wò yìí <laughs> ọlọ́dẹ ni wàá lùwà o inú ọdẹ ni wọ́n bí mi sí mo mọ̀ bí wọ́n ṣe ń pa ẹja pa ẹran kò sí ẹran kó táyì pa ẹ ẹ dákun ẹ̀yà mi ní èbó ọ̀pọ̀lọ́ ẹ frank and ẹ ohun tó ìkọ̀ǹkọ̀ inú odò tap tap tap. ẹ ti ẹgbẹ́nu oṣù sọ́hún kẹ́kọ́ wọ́n tòwó tó lọ́jà rẹ. jáde kúrò níbí báyìí ẹjọ́ yìí kọ́ ẹjọ́ yẹn ẹ ẹ ìgbà tí mo ti ń bá kìíní sọ̀rọ̀. ẹyẹ táìpù kìíní fún mi gẹ́gẹ́ tó lè máa rojọ́ kẹjọ́ láàárọ̀ kùtùkùtù ọjọ́jọ́ ṣẹ́. phantasmagoria. What did I call it? Myopic phantasmagoria. Say it again. Myopic phantasmagoria. Yes. That is the canker one that has devoured the medulla oblongata of most of you. Ojú dúdú, ìwà ìmọ̀kan, ó ń da ọ̀pọ̀lọpọ̀ yín láàmú. Some of you scamper in a holly-bolly alacrity to luxuriate in perpetual hasanainity. ọ̀pọ̀lọpọ̀ yín kánjú lá ọbẹ̀ gbóná nǹkan tó yẹ kẹ́ ní sùúrù ẹ̀mí fín láì tó gèlètè ọ̀pọ̀ àwọn obìnrin tí ń bọ́kùnrin lájọṣepọ̀ láì pàṣẹ waec ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà wọ́n ti ń ṣiṣẹ́ nítorí wọ́n ti bímọ sílé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ẹ̀ gbóyìnbó ẹ̀ pàṣẹ waec ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ti ń ṣẹ́ oyún bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń tọ́mọ lọ́wọ́ báyìí báyìí ọ̀pọ̀ àwọn ọkùnrin náà bóyá kúrúgbọ̀n jọ bíi tewúrẹ́ vacuus bunkum ó ṣe mí láàánú gàǹgàǹtò àgàgà ó ṣe mí lẹ́ẹ̀kan sí. It is a miasma of a deprecate apotheosis of a hemorrhaging plutocrat. cascading oozing into a malodorous excrescence of mobocracy. yé ayé mi o èmi bá mi. without emergent ossifying proclivities of a kakistocracy our knowledge centura is enveloped in a paraplegic cricum crankum. ah eh, bọ̀bọ̀ ẹ̀ máa tún ti ń lọ ah, eh, mrs katagram please with justice merciful. Ah, bọ́bọ́ ìyá àbíkú ni o ẹlẹ́mìí kéṣẹ́ dẹ̀ ni ẹ má ní ká sẹ́mi ẹ̀ légbodò ẹjọ́ torí ọlọ́run kó bá tún lọ dákú o. gbẹ̀ndẹ́kẹ́. as i was saying the lapunin is deja vu pere ogologo mabia. dákun ẹ mọ bí ẹ má bínú ẹjọ sẹẹrí a mọ pé kó lè dáná lè bá a kàn àmọ́ bàbá ní báfọ̀ ṣe fẹ̀ tó ní ká máa bù kiri. sondo sondo bá lọ ní gẹ́gẹ́ ọmọ bùtì ṣe rí ẹ̀yìn ẹ̀ jẹ́rà púpọ̀ náà àwọn akẹ́kọ̀ọ́ àbáwá yìí wọ́n yọ olódojú apọ́ọ̀sì lọ ẹ dákun akọ̀nìkẹ́ bá a dọ̀ ẹ̀dí ẹ̀rí kẹsàn-án wa. vacuus bunkum. Ah, ẹ má bínú kí n bá yín bomi wá ni. Negative. Proceed. Tọ́ ẹ̀hẹ́n bí ti ń sọ lọ jàre ṣe rí ó mọ̀ pé ọmọ Yorùbá ni ẹ̀dẹ̀ máa gbọ́ Yorùbá ẹ̀ ni mo ṣe wò pé gàgàntua gàgà àní ẹ mọ̀ bínú ah, ẹ mọ̀ bínú. Continue. ni mo ṣe sọ pé ṣe rí àwọn ọmọ wa yìí kì í ṣe pé bí àwọn náà lọ gbé ìbò báwọn tààrà náà la ní pé bí akẹ́ máa fi yorùbá díẹ̀ díẹ̀ sínú nǹkan tí ẹ̀ bá wọn sọ kẹ́ bá bá wa dé díẹ̀ díẹ̀ as a matter of fact fẹ̀kàntẹ́lẹ̀ náà yorùbá la fi ń kọ́ ní gbogbo nǹkan tá à ń kọ́ wọn. and english. kódà mathematics pàápàá èjì pọ̀ méjì ni idán pythagoras ìyẹn pythagoras theorem. ọ̀jì tó wọ bra ìyẹn ọ̀jẹ̀ bra bàbá ṣe ń kọ́ wọn bí mà nìyẹn kínkún krankún. ẹ ń kọ́ wọn ní garbage in garbage out ẹ the fẹ́ kí wọ́n pass. well Amy èmi máa gbìyànjú to come down to their level but I will not condone mediocrity, inadequacy, complacency. <laughs> because that would mean an anathematus disdain of society academia. It would be a depreciable descent from the sublime to the ridiculous. ọkùnrin tó ń sùn rárá fọkùnrin àkọsẹ́ ló ń ṣe. agbẹ́kọ̀ọ́ gidi àti ìsọyìnbó kò máa yí yọ ìjàre. kí darapọ̀ sọ mọ́ kí la fẹ́ pẹ̀ yọ ẹ̀bọ́n tí ó ń wọlé kò láwa kò lẹ́sẹ̀. I don't want to hear the drum again. Um, this line, you're the senior student, I suppose. So, I want to hear you chant the national anthem. Now. Arise, O kọ́pá sán, Nàìjíríà to serve our father's land with love survey survey knowledge of our hero, Europa shall never be vive to serve our mouth. kí lélẹ̀ kí ni nǹkan tó ń ṣe yìí. wọ́n ń ka national anthem ni. national anthem. ṣé bí wọ́n ṣe ń ka national anthem yẹn. bí wọ́n ṣe ń kànjú aláyé ti dáyé nu ẹ jẹ́ wọ́n máa kà lọ. excuse me um, ẹ̀yin um, gangan tí ẹ jẹ́ teacher I want to hear you chant the national anthem. èmi àbáwọn ọmọ láì ṣe mínísítà. you this man mr kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣeé tó chant the national anthem now ẹ má fi yorùbá kọ. ẹ wo dúdú yín láta pọ̀ o dúdú yín láta pọ̀ o ah ọ̀dà arise o convention Nigerian kọlu. àgàntú àgàgà. ẹ mọ̀ pàkó láti ní tá à ṣe jàre national anthem ní aka ìwo tó ń gàgán gàtò gàgà tó àyè pé national anthem ní ẹja máa ń kálọ ká máa gbé nàìjíríà ga tó àyè pé ní gàgán tó ẹ máa sọ nǹkan yín fúnra yín. Ah. Um, this is more serious than I thought. Man, former English teacher yẹn Mr. Salawu àbí kí ló ń eh, Man security yẹn Yes ma'am, hmm, a ṣe lọ sí pieces ma'am. Yeah mo fẹ́ kí o lọ gbé ìbọn wá fún mi. Oh, oh, all right ma ẹ ẹ má bínú ma o ìgbà tí mo rí pé ẹ kì í ṣe ọlọ́dẹ bẹ́ẹ̀ ṣe ní kí n lọ gbé ìbọn wá èmi náà lọ bí ìṣùgọ́mù mo ní kí n bèrè lọ́wọ́ yín pé i want to kill fa or you kill bet light ẹyẹ ojú ọ̀run. mo fẹ́ kí o pa máa yìí fún mi ni. láìsí ògúnfe. kí ló há gbogbo yín lẹ́nu now tell me ṣé ẹ ò mọ̀ pé wọ́n ti bà ilé ayé yín jẹ́ jìnnà ni. they are killing you with poisonous miseducation. Hmm, èbó pọ̀. ah ah what are you contemplate are you said we are a bad teachers. Mm. ẹ fún yàrá ẹ̀rọ mọ́mọ́ mẹ́rọ sango olùkóso ẹ má bínú o. ẹ wo ẹ wo wọn lè so ẹran mẹ́rin kíkan kankan pa o. gíragíra kángárà bí kan ó ti ń pọ̀ jù ọ̀ ń pọ̀ o ọ̀ ń pọ̀ o. ó pọ̀ jù ṣé bí tíṣà bíi tiwa náà ni. mo ti sọ fún yín láì mọye ìgbà kárágà ń ṣe tíṣà bíi tiyín mẹ́sáyà wà ní ẹni tí ò bá dẹ̀ ti tẹ́ lọ́rùn ní gbogbo yín ni kò fi ilé ìwé yìí sílẹ̀ fún mi. ilé ìwé yín àbí ilé ìwé ìjọba. ẹ èmi níjọba sì fi ṣe olórí ilé ìwé yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tó bá dẹ̀ fọ fún fèrè ni fèrè ń fọn jáde bẹ́ẹ̀ ni nǹkan tí bá sọ fún ìjọba níjọba máa gbọ́ tí bá ní kí ìjọba lé gbogbo yìí dànù it's a matter of just one letter nítorí ẹ nǹkan tí kárágàn bá fẹ́ ní kẹ́ máa bá fẹ́ lásán nìre fún gbogbo yín. Ah, ah. so tó bá ní ká mú orí ìwà wa kò ń bẹ à ń láti tẹrí fún. bí bẹ́ẹ̀ ni o. Ah. bẹ́ẹ̀ ni tí kárágàn bá ní kẹ́ mú orí ilẹ̀ kó ń bẹ kẹ́ gbé ilẹ̀ fún kó bẹ́ẹ̀ ni o. kò dẹ̀ sí júpítà kọ́kọ́ tó lè yí padà ẹ̀yin olódò wọn wọ̀nyí èyí òyìnbó ẹ gbọ́ èyí ìwé ẹ mọ̀ àtúndínkọ́ bá fi yorùbá díẹ̀ díẹ̀ sí ẹ tún dìtẹ̀ olórí rẹ wá sórí yín fẹ́ burú ni. ọlọ́pàá èwo ń tèpè. ẹ kọ́ sí jáde ẹ kọ́ sí jáde orí wọn orí wọn rúro ń borò yìí. principal nínú gbogbo tíṣà tí ń bẹ nínú ilé ìwé ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi lè fẹ́ràn jù kí ló wà dé. kọ́kọ́ ṣì comot kọ́kọ́ ṣì travel kọ́kọ́ ṣì eh, eh, madanu madanu bí bíbélì tètè kó o gbà wá kí ni criteria yìí báwo ni karagun criteria tó fi kọ́ àwọn wèrè yìí sí bíbá ìgbìmọ̀ tẹ̀yìn mi I am not understanding. this man. Gàgà tó ẹ̀ gàgà. balógun lẹ́yìn obìnrin ni mo gbọ́ rí èwo ni tiẹ̀ ìyálòde lẹ́yìn ọkùnrin. ẹjọ́ mi kọ́ mọ̀ ẹ má bínú sẹ́ẹ̀rì àwọn èèyàn máa ń pè mí ní tomboy yìí sì ṣe tomboy n kò fẹ́ràn ìbáṣepọ̀ pẹ̀lú ọkùnrin dòbìnrin lọ ni. ìbáṣepọ̀ tí o ṣe títí tó fi ń bímọ at all level stage o ti di ẹni tó ń bímọ you want to deny it? I have made my findings about you. Hmm. What a shame! bó ṣe rí gọlọtọ gọlọtọ tó yìí tó ní ọmọ ńlẹ o wá ń prepare fún waec o wà ní ss3. ẹ má bínú sẹ́rí ọlọ́run tó ṣe tèmi yóò ṣe tiyín náà ayọ̀ lọ́mọ bíbí. will you keep quiet. wọ́n ń wò yín láwò sunkún ẹ̀ ń wọra yín láwò ẹ̀yin tí ó yẹ kí school close kẹ́ dúró kẹ́ máa ṣe overtime kọ́ nítorí kíni kẹ́ nítorí orí yín ti dọ́ta dumb skulls empty brains irrational impudence folderal gobbledygook. ẹ jọ mọ ẹ má bínú mọ́. we are sorry mọ́. without much ado i will give you a vocabulary penalty shootout questions márùn fún èèyàn kan tẹ́ bá ti pass mẹ́ta nínú ẹ̀ ẹ ti yege but if you fail at least three you will face the ultimate punishment i'm starting with you. <gasps> Ah, ah, ayé mi o èmi màmá mi o. hegemony? Tell me the meaning of hegemony. <laughs> In your leg, ege is paki, paki is cassava. money, owo. ege money is cassava, owo. paki, owo. Owo. paki, paki, owo. Ó ti Is that your final answer? Gbam. Òpòfo. Òpòfo fi ń ṣèṣòro ni gbòdó ní ṣe. sábà gba ní ilé gẹ́mọ nìyẹn pé. èyí ló ní èyí ló gbà ojú olóbìnrin ló ṣe ọmọbìnrin yìí mọ̀ kó. Question number two. Jingoism. Tell me the meaning of Jingoism. <laughs> Wàhálà ìjìngàn ìjà wùrọ̀ lórí ìbọn lára mi. Ah, ó ṣe èrèbù. Ah! Kò síbi tí ò sí. Bẹ́ẹ̀ bá dé Ifẹ̀ òòyè Ifẹ̀ òòdáyé níbi tójúmọ́ tí mo yára yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá dé Ìbàdàn ó wà nbẹ bẹ́ẹ̀ bá wá dé Òṣogbo ó tún wà nbẹ kódà kẹ́ẹ̀dẹ́kọ̀ọ́ à ń bẹ lẹ́kọ̀ọ́ àmọ́ àà ah, ìwà mọ tó wà mọ ìyàwó báwo wà ní jìgá tó ṣe wá dẹnu dictionary. wẹ́wẹ́ ẹ mọ̀ di adé ìnà pẹ̀lú sẹ́ẹ̀rì ìjẹ̀wòdìdì gan ọ̀rẹ́ mi tí mo ti mọ̀ náà. báyìí ni kòrí kò sàn mẹ́lẹ̀. sẹ́sìrì jìgan gbogbo nǹkan rẹ̀ gígan líle ni ẹ bá ti ń gbọ́ jìgan ẹ mọ̀ gbọ́ gígan líle gígan líle jingoism gígan líle. is that your final answer. a ní want to ló kọ́ bá òun Only, orí orí ẹ̀sìpẹ́sọ̀ ojú wa. ó kò fo. ó kò fo rèrè Question number three. onomatopoeia? Tell me the meaning of onomatopoeia. Ọ̀nàmẹ́ ọ̀nàmẹ́ <laughs> ibo tó pàyà rẹ̀. Ọ̀nàmẹ́ ah, ah, ah. ìsọmọ ibo Yúróbó ní. Ẹ eh, ẹ eh, dúró náà but why tí ọ̀nàmẹ́ máa pàyà ẹ̀? Kí ló ń sè wọ́n mọ̀ sọ? Ó pòfó lẹ́ẹ̀kan sí. Ó pòfó ó pòfó. Nínú márùn-ún, ó ti mẹ́ta, kò sí nǹkan kan mọ́ fún ẹ nìyẹn. On to the next one. JJ. Mm. Tell me the meaning of psychophysical therapeutics. Ah! ah! What o. tun ti ku Kito. Daddy Kito. Daddy Kito. Daddy Kito. ẹ wo láti kí Kito, kí tó kí tó ti kú o látàrọ òkú kí tó ní gbé kí látàrọ o látàrọ kí tó ti kú o kí tó agbédélé o. ó ti dòkú eléyìí ò mímọ́ rárá ó ti dòkú kò lè kú ó dákú ní kí ló pa ẹ wo ó kàn dòkú ni tíṣà wa karambani kan tí wọ́n gbé dé bó ṣe ń ju òyìnbó pa pa ẹ̀ẹ̀mejì ó ti kú òun rèé mo jí jí jí jí kò jí òun rèé bàbá. Ah jẹ́jẹ́. baba jẹ́jẹ́ ṣebí wọ lọrẹ kító. bẹ́ẹ̀ni tímọ́tímọ́ rẹ. Ah, ah. so wàá mọkú tó pọ̀ bí ọ̀rẹ́ rẹ ni. ẹ bàbá mo ti gbìyànjú rẹ ṣèbẹ ẹbà náà ni mo kí ẹbà mọ lẹ́nu mo kí ẹbà mọ lẹ́nu fẹsẹ̀ lu gbogbo ẹ kò jí òun rè òkú ó ti dòkú. ọmọge ni mo ẹbà kọ fùfú ni àbí sẹ́mu. kí tún wá ní báyìí. ẹ títò bá a bá kókùn kókó àlàyé ní dáhùn o. kító kító wo Arsenal ti ń lọṣẹ́ tì o. irọ́ ni kí ni scores kí ni scores. wo ọ̀gbẹ́ni fọ̀rọ̀ Arsenal kalẹ̀ o sọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa tó fi dòkú kò yí padà o wọ́n ti lé wa kó lè we o wọ́n ní a máa lọ tèfètèfè ni wọ́n lé wa o. wọ́n ti lé wa o ogun ogun ti kú o bàbá. kí ló fẹ́ fi ṣe. dúró síbẹ̀. dúró síbẹ̀. iná mọ́. ẹ bò ó. 어, 왜? 뭐, 뭐 sùn tó ń tupa jùsẹ̀ bí ẹni tí gírì gbé yẹn. Ah, aláni mò ń dá aláni. irú aláwo wá nìyẹn. bàbá ti dé o bàbá ẹ ti dé kó wa lọ sọ ohun tó ṣẹlẹ̀ fún wọn o. Ah, kí ló ṣẹlẹ̀. nípa skul tó ní wọn lé yín kúrò skul. Ah, ṣó ṣẹlẹ̀ tó tọ́ ni mo rò pé aláni yún náà ni. àlàkọ àlàkọ òtòtọ́ lélẹ́yìí o. tèmi bá mi ogun ayé le o. abala méjì ìtàn yìí ló wà àkọ́kọ́ sọ wípé Odùduwà bí ọmọ méje nígbà tí abala kejì ń jẹ́ ká mọ̀ wípé Odùduwà bí ọmọ kan ṣoṣo tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀kànbí Ọ̀kànbí yìí ló wá bí ọmọ méje méjèèje ni wọ́n wá tẹ ilẹ̀ Yorùbá dó tí. Mr. Man, you have esconded the length and breadth of this amplitude for a protracted lapse of chronology. What, if I may ask, is the Branican bickering, the ruction, rumpus, ruckus of this old dawdling dilly-dallying turbidity? ẹ̀yin ọmọ tẹ́ ẹ bá délé kẹ́ ẹ sọ fún àwọn òbí yín kí wọ́n máa fún yín lóògùn ẹ̀fọ́rí tẹ́ ẹ máa mú wálé ìwé tẹ́ ẹ máa lò torí tí ń blò yìí orí yín ó dàrú o wọ́n ní ó ti lé wákàtí kan tí ẹ gbalẹ̀ bí ìgbà tí yèrè pé bá gbalẹ̀ tó bá gbagi oko tí ẹ ń jẹnu wúyẹ́ wúyẹ́ wúyẹ́ kí lẹ̀ ń ṣe gan kí lẹ̀ ń kọ́. ilé mọ̀ ń kọ́ èmi ò ní sẹ́mi kọjá èdè yorùbá tí mò ń kọ́ nù sùkú yìí ìní náà ní sì máa kọ́ wọn ṣé kí n kọ́ kíláàsì mi má lásìkò tó yẹ kí n kọ́ ni. yorùbá for over one hour. mo ní double period ni àbí. ló fi double period ti Yorùbá níbo ló ti ń ṣerú ẹ̀ ah, ah. ṣé ẹ fẹ́ sọ àwọn ọmọ ọlọ́mọ di babaláwo ni àbí ẹ fẹ́ sọ wọ́n di abijawara bí ẹkùn. ẹ ẹ wà gbà mí ẹ dákun ṣé èdè Yorùbá ni wọn fi ń kọ́ṣẹ́ babaláwo ni àbí wọn dá èdè Yorùbá nítorí babaláwo kí ló dé. demades encore. call wọn ní kẹ́ bèrè àwọn lẹ́ẹ̀kan sí i mo ní ṣe èdè yorùbá ni wọ́n fi ń kọ́ṣẹ́ babaláwo àti pé ṣé torí èdè yorùbá ni wọ́n fi dáṣẹ́ babaláwo ẹ dúró ní kí ni mo ṣe yín báyìí gan-an ẹ sì wàá mú èdè yorùbá wa ẹ sì sọ di nǹkan yẹpẹrẹ èdè yìí èdè alárùbáríkà ẹ lọ́ọ̀rẹ́ yẹn béèrè lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ṣe èdè yorùbá yìí tí wọ́n sì sọ oríire ń àwọn bíi professor akínwùmí ìṣọ̀lá alàgbà adébáyọ̀ falẹ́tì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tà àlẹ́ dàkọ́ tán ẹ wà méde yorùbá ẹ sì wá sọ di yẹ̀yẹ́ kan tí ẹ bá jẹ́ sí pé nǹkan sọ wa ìgan àtàwọn aláṣẹ wa bí bẹ́ẹ̀ kọ́ sọ yẹ kọ́mọ kẹ́kọ́ wọ yunifásitì lórílẹ̀‐èdè nàìjíríà kọ́mọ ní èdè wa kankan tí ó gbà kó tó di pé ó wọ yunifásitì ẹ ẹ wá méjèèjì yorùbá ẹ wá sọ́ di nǹkan yẹpẹrẹ. Mr. Kekebaye, with some impelling alacrity, I command you to dissipate from this amplitude. Wọ́n ní kẹ́ parẹ́ bíi so. Ó parẹ́, ẹ̀yin ọmọ wọn ní àmọ́ lọ kọ̀máǹdì ayọ̀bọ. Avez-vous vu des papillons? Avez-vous vu des papillons? Avez-vous vu des papillons? Avez-vous vu des papillons? Avez-vous vu des papillons? Avez-vous vu des papillons? Yeah! Ṣé rí pé gbogbo àwọn last à prononcer à prononcer. Ah, ça peut pé aves a ní that is French for you you don't pronounce the last consonant. Avez-vous vous des papillons? Ok? Ṣẹ́túrí double L yìí. Ká English ni ẹ ní papillon. But in French, tẹ́ bá ti rí double L, ẹ máa pronounce it bí Y. Papillon, kí ni mo pè é? Papillon. Who can tell me the meaning of papillon? Yes. Butterfly. beautiful butterfly. Papillons means butterfly. Have you seen the butterfly? What are you doing? I'm teaching French. It looks like you're doing rubbish to me. Attention là. Get out of the class. I have an important subject to teach. What? With impelling alacrity, get out of this class. Now! Someone should come out and clean this rubbish. Uh Eh, ó ṣe àrùn kí lorúkọ ẹ. sá bẹ́ẹ̀. Tósìn gangan lorúkọ mi sá but àwọn ọ̀rẹ́ mi wọ́n máa ń pè mí ní Uche face. Uche face. Eh, má wojú Uche sá. má wojú Uche sá bí mo ṣe ń kọ nǹkan sórí bọ́ọ̀lù yẹn so mo rógo ayé ẹ lórí Instagram káka ọmọ rí jẹ́ kí wọ́n ṣe lò ọ̀pọ̀lọpọ̀ ogun ayé wọ́n ṣì wà lórí to go ó ti expire ṣùgbọ́n tí ẹ lucky orí Instagram ló wà ọmọkàn tó máa ṣe é sìn wá ya picture àwọn celebrity Genevieve Ọmọ́tọ́lá Tonto Dike Fúnkẹ́ Akíndélé Fẹ́tí Àbálógun wàá wá gbé píktù ayé tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tiwọn. ó oh gọ̀ by the time tó bá máa ṣe jọ má gbàgbé aṣọ kan tó bá wọ̀ ni kò gbọ́dọ̀ change ẹ̀. má change aṣọ o torí pàṣípààrọ̀ ògo ni by that time ògo ayé abuyọ. àmì sà. àmì ẹnikẹ́lẹ̀ spinal cord àmì ẹ̀kan oko wọn tún ṣàmìtì èmi mo gbàdúrà fún ọlájúmọ̀kẹ́ tó fi blow láyé. sà ẹ̀yin lẹ gbàdúrà fún ojúmọ̀kẹ́ oníbírẹ̀dì. ah school ló yẹ kó máa lọ tẹ́lẹ̀ school ṣó ń gbọ́ èmi mo gbàdúrà fún pé lọ́ọ́ máa ta búrẹ́dì. àbúrò ẹ̀ yẹ ó sì máa tẹ̀wà gan-an iṣẹ́ wòlíì ni ṣó gbọ́ bá yẹn orí tiẹ̀ ṣe jọba ní síwèé náà jáde. sínú ìwé football orí Barca versus PSG kí ló wí tí àwọn ọ̀tá ẹ̀ bá ń lọ níwájú. tí àwọn ọ̀tá ẹ̀ bá ń lọ níwájú. tí wọ́n bá ń léde pẹ̀lú ẹ̀rín sí odò. tí wọ́n ń léde pẹ̀lú ẹ̀rín sí odò ok. tí wọ́n ń wò ẹ́ bíi loser. ó gọ̀. ìwọ má ṣe ṣèyọnu. ìwọ má ṣe ṣèyọnu ó gọ̀. má dé ilé wọn. má dé yín wọn bíi Suarez kọ́ dúró bẹ́ẹ̀ má dé yín wọn bíi Suarez má bá wọn jà bíi Piqué ọlọ́run wà pẹ̀lú rẹ lórí field. olúwa wà pẹ̀lú rẹ lórí field. látara referee. látara referee ìtumọ̀ rẹ̀ ọlọ́run ló mú wíṣọ ayé dání. ó máa wá blú ẹ̀ fọ́ta po tọ́lọ́run bá ti blú ẹ̀ tán wàá wá wọlé láti ẹ̀yìn ó gàn tó o bá wá wọlé tán tó bá wá fún ọ̀tá látẹ̀yìn ìyanu àwa ṣẹlẹ̀ àdá tẹ̀wọ̀n àwa sọ pé kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣẹlẹ̀ gangan sọ pé kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣẹlẹ̀ gangan. asọ́lẹ̀ kẹtọ́ wẹ́ẹ́ amúnibà. sọ pé kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣẹlẹ̀ gangan. sọ pé wàhù. wàhù. Ah, sọ pé wàhù. wàhù. wàhù. Who are you? My name is Wole Arolema. I'm the crisis, crisis, no, Christian religious studies teacher. kind of idiots do we have in the school? Best. Because there are good idiots, there are better ones, but we are the best. Get out of my class. Now. láti ara ọ̀rọ̀ tẹ́ ti sọ sílẹ̀ ló ti fara pẹ́ òwe Yorùbá tó sọ pé ìgbéraga ló máa ń ṣíwájú ìparun. bẹ́ẹ̀ni ànábì tí kí àtọlà ń bẹ fún ó sọ báyìí ó sọ báyìí fún wa pé àwọn ìṣesí mẹ́ta kan ń bẹ tí a bá ba lára ẹ̀dá ènìyàn irú ẹ̀dá bẹ́ẹ̀ yóò parun alákọ̀ọ́kọ́ náà ìṣesí náà òun ni alikiburu kí ni mo pè é. alikiburu. kéèyàn máa gapá ẹlẹ́ẹ̀kejì aliwujibu kí ni mo pè é. àríwújìbù. kí wọn máa ṣe motomoto ẹlẹ́ẹ̀kẹta àríyáwó kí ni mo pè é. àríyáwó. kí wọn máa ṣe sáré mi ẹ jẹ́ ká mú ìtàn àwọn mẹ́ta kan ká fi ṣe àpèjúwe fúnra wa alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun ni ibilis kí ni mo pè é. ibilis. tí gbogbo wa mọ̀ sí èṣù èṣù ọlọ́run fún nímọ̀ tó pọ̀ àmọ́ padà ṣègbéraga pẹ̀lú ìmọ̀ tí a fún ọlọ́run padà sọ́dẹ̀ ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ òun ni fìràún kí ni mo pè é gbogbo àmọ̀ sí farao ọlọ́run dá lọ́lá tó sí irú rẹ̀ ó padà ṣègbéraga pẹ̀lú ọlá tọ́lọ́run dá ó padà tẹ̀rìn sínú òkú pupa ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ òun ni kárúnà kí ni mo pè é kárúnà ọlọ́run fún lówó tí ò sí olówó orú ẹ̀ nígbà ẹ̀ àmọ́ padà ṣègbéraga ọlọ́run ní kó wọlẹ̀ títí tíjọ́ ìgbéra kí á òfin tó ní tí mo fẹ́ yẹ ká lò ń bẹ̀ ni pé gbogbo ẹni tẹ́ bá ń rí ilé ayé yìí ti ń gapá tó ń ṣe motomoto tó ń jọsẹ̀ mọ́lẹ̀ jìnjìn tó ní kò sírú òun ẹ jẹ́ ká mọ̀ pé onítọ̀ òun ṣọ́ ó ń ṣe tó àti parun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a sọ síwájú ìgbéraga ń kọ́ òun ló ń ṣíwájú parun ọlọ́run níjà parun. kí ni nǹkan tí ẹ̀ ń ṣe. à ń kọ́ Islamic study ni ma. ṣé nǹkan tí wọ́n ní kí ẹ máa kọ́ àwọn ọmọ ọlọ́mọ nìyẹn ẹ̀kọ́ lẹ̀ ń kọ́ wọn àbí ẹ̀ ń kọ́ wọn bí wọ́n ṣe máa máa ṣe àbòsí bí wọ́n ṣe máa máa dìtẹ̀ àwọn tí wọ́n jẹ́ olórí wọn bí wọ́n ṣe máa máa wò àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ kó kó kó àwọn tó ń gapá now tell me àwọn wo ni wọ́n ń gapá níbí báyìí àwọn wo ni wọ́n ń tẹ̀lé kó kó kó. èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sì lọ̀rọ̀ Ọlọ́run ibi tó bá ta bá ta lọ tún bẹ̀. hey Mr. Man Get out of this class with impelling alacrity. Sorry. Well, faster! Now to you. I want you all to tell me one by one what you have learned from this class. Eh, Baba Alamu. Baba Alamu kẹ̀kẹ́ bàjẹ́. ẹ ra. a mọ̀ rí ọ. ẹ gbọ́dọ̀ má rí mi. ṣé kò sí. ó sí o kọ́dà bí ó sì sí àwọn ọmọ rí ẹ̀gá tó sọnù. Ah, ṣé ya mọ̀ pé ni ẹ rí mi ẹ rí mi lásìkò yìí ẹ sì ní sí ẹ ra. ẹ dákun bá láàmú ọ̀rọ̀ kan mo fẹ́ bí yín njọ́ tẹ́ ẹ ti mọ̀ mí tèmi náà sì ti mọ̀ yín ó di ẹ̀ mélòó tí mo wá dọ̀ yín tí mo wá sóògùn kárí. ògùn ká tí a jẹ́ kò bóun kà wá sọ́dọ̀ èmi rí o. ogun sọyè ni wọ́n wá ń ṣe. ẹ o ti wá rí tó sọ pé ọpọlọ àwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ́ ọpọlọ wọn dọ́ta kí n ṣoògùn fún ọ tọpọlọ wọn ò fi tají. bẹ́ẹ̀ni. o tún ti wá rí tó ní kí n ṣe àtúnkè fẹ́ fún ọ ipe àyà principal rẹ wọn o fẹ́ kó nífẹ̀ẹ́ rẹ. Mm, èyí ni ọkọ̀ọ̀kọ̀ dá wà lálẹ́ láàrin mi àti yín ṣe láti kí tẹ ẹ sọhun tẹ ẹ mẹ́nu léyìí ni ọkọ̀ọ̀kọ̀ dá jà láàrin mi àti yín tó láti kí tẹ ẹ ṣe fún mi gbàna kò ṣiṣẹ́ yìnyín ní parọ́ fún yín kò ṣiṣẹ́ o. ẹ ṣùgbọ́n òrùka tẹ̀lé mi ká lọ tí mo ṣe fún ọ ṣe bẹ́ẹ̀ yín ṣiṣẹ́ fún Madina. Hmm, òrùka wo ní òrùka ẹsẹ̀ pẹ́pẹ́yẹ wo lẹ́gbẹ́lẹ́ mi lọ́wọ́ òrùka tẹ fún mi gbẹgbẹ àtẹmí náà rọlù Madina tán mo tó mọ̀ pé Madina gangan fúnra rẹ̀ ọ̀yàn dì í ah, òrùka wo ló ṣiṣẹ́ kì í ṣe bọ́yọ̀ òrùka ló ṣiṣẹ́ Madina gangan flat is very flat kẹ. Ah, kẹ̀kẹ́ bàjẹ́ aláàrẹ̀ hmm. pọ̀ ah, kò sí nǹkan tá a ṣe fún ọ tó tẹ́ lọ́rùn rè kí ló ti fẹ́ kí n wá ṣe fún ọ báyìí. ẹ ẹ ṣeun ẹ jèrè ṣé mo wá kò sí nǹkan mo bá wa oògùn ká mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi o oògùn ká mo ta ló ṣe ọ. ẹ arábìnrin kan ní kanga àlùkò rẹ̀ ń àjọ wa ń bi sẹ́ni ó gbógun tì mí níbi ogun ráàkì mo wá wò pé bẹ́ẹ̀ nìkan bàbá tèmi jẹ́ ti ń nàjú kalẹ̀ báyìí ọbẹ̀ ta kí mi kọ́kọ́ bá yí ẹ̀jẹ̀ náà ìyún ló jẹ́ kí n wá bí pé bá alẹ́ ẹni bá lẹ́nu alẹ́sẹ̀ ni o ẹ mọ̀ sùn lọ bàbá láwọn ẹran lọ o. ayé rẹ ò ní ta o. àṣẹ o. sórí oògùn kábà nǹkan jẹ́ òun ló rọrùn jù fún mi láti ṣe ẹ eh, eh. eh? wo dákun dúró ń bọ̀. ọ̀dà ẹ má pẹ́ ẹ̀yin ni ó rọrùn fún wa ti kan lẹ́ẹ̀mọ̀ rí kíákíá ẹ̀yin ẹgbẹ́ kí wọ́n bá yín wọ́ọ̀gùn ara ẹ̀ mọ oògùn kan téèyàn fi sòye wọ́n yìí rí bọ̀rọ̀ àmọ́ káwọn lẹ́sẹ̀kẹsẹ̀ mú. ẹ ṣe bàbá láwọn. párọ́gà àbí kìlọ̀ ti pè. Hmm. wo gba kíní burúkú yìí. sori báwọn. bó o dá ṣe lò. ẹ o farabalẹ̀ kó gbọ́ mi. sori lílo rẹ̀ kò le rárá ṣùgbọ́n ògèdè burúkú tó pèsè yìí òun ló ṣe pàtàkì fún wọn láti mọ̀. ẹ kò burú. máa wí tẹ̀lé mi tí bá ti ń rí o. Hmm, kò burú ó ti yá o. ó ti yá o. kò tí ì yá báwọn. kò tí ì yá báwọn. ṣé ọ̀rẹ́ ọ. ṣé kọ̀rẹ́ ọ. ṣé kì í ṣe pé burúkú ti fẹ́ sí ọ ṣe ń bọ̀. ṣé kì í ṣe pé burúkú ti fẹ́ sí ọ ṣe ń bọ̀. ẹ gbà mí o. ẹ gbà mí o. àní kò tí ì yá. àní kò tí ì yá. ṣé kò mọ rí ọ báyìí. ṣé kò mọ rí ọ báyìí. kí ni ń ṣe ọ gan náà. kí ni ń ṣe ọ gan náà. ẹ gbà mí o. ẹ gbà mí o. kẹ̀kẹ́ bàjẹ́. ẹ ah ẹdún ẹ dákun ṣé ó kọ́ mi tó ń bẹnu gbólóhùn kínní yìí ni. Ah, mo ṣe rí i pé o ti forí gbálẹ̀ kó tó máa bọ̀ ni. Ah, ee eh, wúlẹ̀ mo ṣe pé ta lọ́mọ tẹ́ lákẹ́ tó bọ́ ta èyí náà lè sọ wípé tẹ́ bá wí ni kí n máa wí ẹ̀yin dá ìgbélé lọ́ọ̀ lágbára. ṣé làákàrẹ̀ wàá sọ fún ọ pé gbogbo tí mi sọ fún ọ kó gbáradì ni tẹ wá wá lọ mi iṣẹ́ fún mọ́ ara rẹ ti pọ̀ jù wọ́n wá ti kára kó wá kó rádàrádà. bàbá ẹ má jẹ́ kí kanga àbàtì mi jẹ́ rádaràda. níbo o ti kò ní àyìn a ti ń pẹ dúdú fún ẹ o ti ń pẹ dúdú. ẹ ibi jẹ́ ìpè fún mi mò ń pè kí wàá ní tó burú nù yẹn o ṣe kí wàá wọ̀nyí lẹ́nu. a ní kò ti ya o ló ti ya a ní kò ti ya o ní kò ti ya. nígbà ló ti ya ṣé kí n sọ kò ti ya ṣé kébì ọ̀sọ̀ ntẹ́ bá sọ. sọ́fọ̀ nu. ee kí wàá ní ṣégede ni ṣégede ni. wo láyéláyé ti bá jẹ́ padà sẹ́ńbì. ee bí pé ah, bàbá kí ni máa ṣẹ́yìn gaba iná kí ni máa ṣẹ́yìn náà ògùn wọn náà lẹ́nu lọ ẹ mú àkàrà ọ̀hún pé jáde ẹ fi pupa lé ẹ fi dúdú lé láì pé ọmọ Chelsea fẹ́ gbá bọ́ọ̀lù kí gbogbo òfò rẹ̀ nàdẹ́ yìí. Ah! bó ti mo bẹ́ẹ̀ mo wojú kara hun ẹ̀ kò sí kankan nù ẹ̀ bó ti ẹ̀ sọ̀tẹ̀ dúdú bó ṣe bú kò sí kankan nù ẹ̀ ẹ̀ kẹ̀ gbé kara hun kí ni a lò. oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ fún tíṣà ilé tí wọ́n ṣe gbede tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe ìbò báyìí oníkálukú e, wọ́n mọ̀ ọ́rọ́dúnra wọn báyìí wọ́n ti fi èbó wọ́n ti fi sáǹsàn tíṣà méjì rí. <laughs> kẹ́ni. mo ti miss gan nìyẹn. Ah! Eh, míìsì dànù <laughs> tí míìsì dànù ọjọ́ kan ni wọ́n kó gbogbo àwọn tíṣà sórí kínní assembly náà bá gbé kínní ìwé òun ga báyìí náà bá bẹ̀rẹ̀ sí dárúkọ bá ṣe ń dárúkọ bù fún ọ̀bẹ náà. ẹ kú iṣẹ́ ẹ kú àyọnusọ ẹ kú ẹnu títì bọ̀lẹ̀. àmọ̀ tẹnubọ̀lẹ̀ nígbà tá ìṣẹ̀lẹ̀dẹ̀ à ń ṣe fomitoro ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láàrin ara wa ni. tálẹ́lẹ̀ ah eh, eh, mrs efe tobore ni mà eh, tíṣà náà ni àwọn náà ní sukuu tẹ́lẹ̀ kó tó di pé wọ́n lọ bímọ wọ́n ti wá sábẹ́ amọ̀ nìsín wọ́n fẹ́ wá rí sun padà ní síléèwé èdè gangan náà rí sun padà. you mean this lady now works in my school? ló ń ráyè ẹjọ́ during school hours. your school? I don't understand. Imagine the gods ẹ máa wá títí tó fi ń bá mi sọ̀rọ̀ ọ̀gá yín gan tó jẹ́ principal kò bá mi sọ̀rọ̀ in that manner. àti pé subject wo ni ẹni tó ń bóra báyìí nǹkan. ta ló bóra ó jẹ́ kí n lọ mú picture ìgbà kékeré mi wá fún ẹ. you're so rude you know. You talk to me without respecting the hierarchical kilometer between our episodic intelligentsia. I would expect that this animadversion from you will put an irrefragable quietus to all your spooning and yawning Goebbelsian sputum. Eh? Ah! Alangba mà ti kú. Kí ló pa alangba? Èèbó yín ni. Èèbó yín ló ẹ wò ó yẹ kẹ́ ẹ ṣàkíyèsí látìgbà tẹ́ ẹ ti dé ẹ sá mọ̀ pé ẹ̀fọn ń bẹ ní gbogbo àwọn kíláàsì tẹ́lẹ̀ ìgbà tẹ́ ẹ dé tẹ́ ẹ ké èbó dé lẹ́ fi èbó òun lẹ́ fi pa gbogbo ẹ̀fọn tán láì ṣe fílíìtì ah èyí ń ti ẹ̀dá ẹ dákun ẹ má fẹ́ èbó pààyàn o ẹ má fẹ́ èbó já ìjò lólú ẹ̀ lórí njọ́ kan o ẹ ah mo tún fọ́ fún yín o ah. Um, Mrs. Efeto Bob, what is your name? Efeto Bore. Report to my office with impelling alacrity. No! No! Move! ẹ̀dá kò ohun tó bá ṣàgbà ẹ̀dá lẹ̀dá eh, ẹ wo ẹ wo ẹ wo bóyá ká tẹ̀ jẹ́jẹ́ kó má bàa lé wa kúrò nínú skul. Oh, ìgbà oníwàkú ò ní kú ah, ṣé igi kan kárágàn ṣó lè dàgbò ṣe ni. Hmm. in fact it is good it is good principal allowance are all powerful she she have. subhanallah. ẹ wo dandan náà kọ́ ni ká máa sọ ìbò nínú skul yìí o dandan kọ́ o torí gbogbo òyìnbó lórí burúkú tẹ̀ sọ òun náà ló ń bá yé àwọn ọmọdé ìjẹ́ nínú sukùl yìí o ah, ah, ah. wọ́n ní yíyá alábàgbére sọ́lẹ̀ kékeré a máa gbé a máa gorí ẹni. ẹ wo ẹ wo ẹ wo ṣé èmi wọn á bá yé àwọn ọmọ jẹ ni àbẹ́yìn àbẹ́yìn kọ́ ni ṣíṣà English ni. imagine a teacher like me brought out a cane to beat me hmm. and the principal said it is okay ah i no go gree i no go agree. we no go gree o we no go gree. we no go gree o we no go gree o we no go gree. we no go gree o we no go gree. we no go gree o we no go gree. we no go gree o. mi ò dé. tíṣà rẹ ń wọlé. ọjà rẹ wá bí. principal ò sínú ọ́fíìsì ó yá ó dilé ẹ̀. We no go gree, oh, we agree. agree. We oh, We no go agree. We no go gree oh, we no go gree. We no go gree oh, we no go gree. Ogun ti dé o, ogun ti dé, ogun ti dé. Orí ẹ̀ burú ni. Ó fẹ́ kó jẹ sápá mi lórí ni. Ẹ ogun ni. Wo ogun kan lè jà kókó kù. Ogun kan kó sà. Ah, ẹ ẹ wo ẹ principal ẹ sẹ́yìn wá jẹ́ bí òkun. Ẹ wo ẹ tètè sọ fún ẹ pàrágà àbí kangara lọ́lọ́hún jẹ́ ni. Kókó kangara ẹ̀ kò nù skul yìí o. Eh, bí bẹ́ẹ̀ kọ́. bí bẹ́ẹ̀ kọ́ kí ni báwọn ṣíṣà ilé ibi ni ebi lọ́kàn wèrè mu. Eh, eh, principal ẹ ẹ wò kí sẹ́mu bàbá lọ́wọ́ mi òun ló jẹ́ kí sáré wá fara di yín o. ẹ̀yin náà sàmọ̀ pé mo ti fẹ́ yàwó tuntun ni bí mo ti ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìdọ́ǹgẹ̀ bẹ̀lẹ́ o ó ti wà nù yín. ìyá ò tó yà lọ́mọdé ń pupa tí ọwọ́ yàrá ti ọmọ alágídí dáadáa fúnra rẹ̀ ló máa bẹ̀bẹ̀ ṣáwọn yẹn tó jà ara wọn jà ọlẹ́ òféèfé bílé dá gbogbo wọn wàá ṣe kankan fún mi wàá nọ́ọ̀sì wàá bọ́ sí kọ̀lọ̀kọ̀ wàá gbogbo yẹn wàá yin bí ẹ̀kan àbí méjì táwù táwù wàá rí gbogbo ọmọ àpòlá yẹn. Ah, kò mọ̀ sí ọta kankan nínú ìbọn tó wà lọ́wọ́ tèmi. dúró gbogbo ọta tíjọba rà sínú ìbọn fún yín kí ló fi ṣe ṣé o ti ṣiṣẹ́ payanpayan ni àbí òye a ò lè níbọn. E, èmi mọ̀ ya olè níbọn ẹ̀yin náà ṣàgbọ́n pa reception tí ó wà ní ìlú nígbà tí gbogbo ìlú tán wá strike pátápátá tí reception wa kọlu confusion fún mi bí èmi ṣe bẹ̀rẹ̀ ṣe ọ̀ntànù iṣẹ́ ọdẹ gbogbo ọ̀tá àbọ̀n tí ìjọba rà òkété ni mo fi gbogbo ẹ̀ pátán. wèrè ni ẹ you are a fool in fact a blood fool pàápàá you are you are kara you are kangara wo wo wo gbogbo òyìnbó tí karagan fi ń bu wa pátápátá orí ẹ ló wà báyìí sí. wọn ah! náà wọn yọ kọ lọ. gbàdọ́wọ́ mi jalè. ó lọ sínú storm lọ kó báńgà mẹ́ta nù àwọn ìdásílẹ̀ lọ́wọ́ àwọn ọmọ yẹn ìbọsí kan náà àkókò yìí tú wá toi. kọ̀rẹ́ tiẹ̀ fún wọn. we no go gree o we no go gree principal we no go gree we no go gree we no go gree we no go gree o we no go gree we no go gree o we no go gree we no go gree o we no go olórí burúkú olórí burúkú làwọn ti ṣàyíṣà <laughs> ẹ ti ya wèrè síbẹ̀ ẹ jáwé ẹ ń pariwo we no go gree o we no go gree tẹ we no go gree o we no go gree tẹ ẹ já ewé dání nígbà tí wọ́n tó fẹ́ gbé òkú <laughs> àṣẹ lè sáré báńkì ẹ̀yọ̀ kan gbogbo sì tún káka yìí <laughs> ọlọ ìyà ìyà báyìí òní ò jẹ tálíkà kú lu ah! kéèyàn má lè jàjàǹgbara fẹmi ara ẹ ẹ sì pera yín tíṣà ó tiẹ̀ tó eléyìí tó síwájú tó ṣe tó ṣe tán nígbà téèyàn fẹ́ rí òpó mọ́lẹ̀ olóńkọ́ sájú tí sẹ́yìn náà gògìrì tó kó sásọ black bangadu gbàù ó fèsì ọ̀nà eré ní wọ́n pàkó ẹ̀ lọ àfa ṣé bóyá káfa tiẹ̀ fi yún mọ́lọ́n kò fi mọ́lọ́n o eré ni ló sọ níbi ẹja àrọ̀ ikùn wèrè dàbí kẹ́gì fifty litre ayé àwọn tíṣà yìí ò ní dá bàbá kúkúrú tìbí tó yẹ kó náà tó mọ jìjàngbara irú bí mo ṣe ju báńgà káwá ṣe pé òun ló bá lé lórí tó dún gbàù láìsí Sagisa forest ẹ kí ni sọ kí ni bàbá yìí mọ jàjàngbara ah, èmi náà níkà ìdá tí mo ṣe fún wọn dá báńkì ẹyọ kan tó bá jẹ pé mẹ́ta náà jẹ ń kọ ẹlòmíì ò mọ yọ yọ wọn fún ọ dá eh, we no go gree o we no go gree. Hmm, ọ̀rọ̀ ẹ̀yin ọmọ ẹ̀ wá sú mi hmm, ẹ̀ ń jà ní ìsìn àní kẹ́ ẹ sọ kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ kẹ́ ẹ pé kí ló dé ẹ̀yin tó ẹ̀ ń bó ni pòrọ̀lá kẹ́ ẹ máa sọ èèbò sáá ẹtọ àwọn awítá ìwé tó ní tíṣà yìí ni ẹ má sọ yorùbá fún amọ nínú ilé. ẹ̀gbọ́n mi kí ló ah, ṣẹlẹ̀. ó ti ẹ̀ da bá àbúrò mi ọ̀rọ̀ àwọn ọmọ ẹni. kí ló ṣẹlẹ̀. wọ́n jà ni bàbá ni wọ́n rojọ́ èèbó ni à ń fọ̀kùlà wọ́n ní torí pẹ̀sà àmọ́ àwọn ń bọ̀ pé à ń fẹ́ ṣe wáyé kí o wọ́n ní ká má sọ yorùbá mọ́. ẹ ìyẹn dà ẹ ṣebí nǹkan téèyàn bá kọ lákọ̀tún kọ báyìí ó ló máa ń mọ̀yàn lára mm. ẹ bẹ́ẹ̀ ni àbí ṣé èèyàn ló sọ pé kẹ́tì ẹ̀ má gbọ́ tátàtà nínú òyìnbó ni ẹ̀yin ọmọ kí ló ṣẹlẹ̀ jàre. Bisola. it is not you. ẹ eh, hey, what happened. this morning as i was tranquilizing my BGBs in a dozier and sequestered encompassment Tola emanated from oblivion limbo with her exasperating dominion just to galvanize to titillate and tivilate my congenial temperament. ẹ̀gbọ́n mi kírè. Ah, yín sọ fún ẹ̀fọ́. July. I was the first to private the ap amplitude you elucidated was yours. Your medulla glucomabia has an annoying hmm. cankerworm mm. that hmm. is also a miasma hmm. of gullibility. You are a concubulized home erectus with bombastic lack of income and concord regimen. You are a bovian miscreant, pesky critters. Bombastic element, ogologo mabia mabalo. Don't beg bread. Don't die. You are bad example. The students must not be like you. You are malodorous, odoriferous cankerworm to the sanity sanitia of the futuristic personnel. Ẹ̀yin. Yes ẹ̀ ń strike àbí ẹ̀ ń cause opera commotion conundrum ó <laughs> yá ẹ tẹ́wọ́ yín fún mi ah! ẹ tẹ́wọ́ yín fún mi. Ah! Ah! irú àwọn student wo lélẹ̀. Eh, misala àwọn student wo ló yọ gọlọtọ gọlọtọ yìí wọn ò tún wọ uniform. a ò ṣe student o eh? tíṣà ni wà. Eh? irọ́ ni o situation ti principal fi wá sí rèé o. lóòótọ́. mr ọkọlá sọ́hùn kọlá sẹ́kẹ̀ kí ló gbé ẹ débi ṣọ́ ìgbà ẹ. ẹ èmi àbí àwọn ọmọ. i am talking to you mr man kí ló gbé ẹ débi. ọ̀rọ̀ àwọn ọmọ yìí ló gbé mi wá síbí báyìí. ẹ wọ́n ní tíṣà àwọn tuntun ló ń kọ́ àwọn ní òyìnbó tí wọ́n ń sọ kò sẹ́ni tó gbọ́ kò sẹ́ni tó mọ̀ nǹkan tí wọ́n ń sọ. ẹ àwọn òyìnbó àdàmọ̀dì. ṣúṣù nomenclature of homo habilis. garrulous imbecile. báwo ni o ṣe fẹ́ gbọ́ òyìnbó nígbà tó bá ní kẹ́ kàwé òṣìlẹ̀ máa ṣe kiri. ṣé àwọn tí ẹ̀ ń bá gbélé rè lẹ́yìn tí èmi bá ti ṣe wàhálà kọ́ yín ní vocabulary developmental paracoism. correct. ìyá wa lọ máa darapọ̀ mọ́ àwọn ignoramus ọ̀kọlà sóhun yìí tí ò lè fi ìdí ìgò kọ́ I think it's high time we started a boarding facility in this school. Yes. Ká lè fi shield àwọn ọmọ yìí from irú àwọn òpònú òbí yìí. Ah. Yes kó tó lọ fi tiwọn kó bá àwọn ọmọ ọlọ́mọ. ṣé lóòótọ́ orúkọ mi ni Lateef Ayalaja. Uh, and if it may interest you to know, I am the PA to the Commissioner of Education in this state. káwọ́ rẹ sókè ká dáadáa ká dáadáa. hello okay okay okay ẹ ti fẹ́ dé ibà. ẹ i'm here with the impostor sir. ẹ bẹ́ẹ̀ ni black maria ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ okay. ẹnìkan gbé white maria náà sí. ẹ ẹ jọ ó dàbí pé mo gbọ́ tẹ sọ black maria. bẹ́ẹ̀ ni kọmíṣánná àtàwọn gòdògòdò wọn ò ní pẹ́ dé ibà wọ́n ń gbé black maria gan bọ̀ ẹ̀yin méjèèjì ten minutes náà fi máa dájọ́ yín ẹ̀wọ̀n lẹ́ máa kú sí. àwọn méjì kan mẹ́ta ni wọ́n mẹ́ta principal náà máa ń pẹ́ ẹ bẹ́ẹ̀ máa ń parẹ́ abẹ́ẹ̀ máa ń parẹ́ ẹ̀yin kẹ́ ẹ gbà wọn. mr kẹ̀kẹ́ bàjẹ́ orí yín bàjẹ́ ni. ẹ má bínú jàre komisanna àbínú ọlọ́rẹ́bù jẹ ni ẹ wò ìmọ̀ ń pa ẹ o. ìmọ̀ ọkọ̀ ń pa ẹ miss cardigan àbí caragan àtẹ̀mọ́ èyí tó jẹ́ gan báyìí ní gbogbo ẹ̀ báyìí ń sìn ẹ yá dírẹ́sà mi ló ló recommend ẹ̀ fún mi o. Ah! ó ń dìrí. ẹ wo èmi máa jẹ́wọ́ o jọ sọ̀rọ̀. mo gan ṣe parí wáyẹ́kì mi mo ṣe èmi kò ń pọ́sì english. Ah. Ah. ìgbà tí mo wá rí pé mi ò tí ì wọléwé ló wá jẹ́ kí n máa wáṣẹ́ kiri ibi tí mo ti ń wáṣẹ́ náà ni mo ti pàdé miss kagan tó ṣẹ̀ṣẹ̀ dé port láti zimbabwe. Ah. àbí nǹkan ṣe é ni ta ni wọ́n deport láti zimbabwe south africa. wọ́n ẹ̀ fà ìgbà tí mo wá rí miss kagan ló wá sọ fún mi pé iṣẹ́ kan wà pé tí n bá cooperate dáadáa ó ní àwọn gbọ́ lọ́dọ̀ edesa tí ó máa kàn lamẹ́ǹtì ń pé ìjọba onípẹ́ ti skul àwọn òun torí wọn pass english ó wá jẹ́ kí n lọ padà sọ́dọ̀ edesa yẹn pé mo mọ èèyàn kan wọ́n ń ṣèdè láti abroad ó mọ english kọ́ dáadáa but the truth is that miss kayaga wọn kì í ṣe tíṣà hòtẹ́ẹ̀lì ló ti ṣiṣẹ́ ní zimbabwe. south africa. ó sì pariwo south africa south africa zimbabwe ẹ̀jẹ̀ àwọn ọkọ̀ ní wà ní south africa kan náà ní south kọ́ ló yàtọ̀ bẹ́ẹ̀ ni. Eh, eh, ara tá a máa sọ fún yín rè o ẹdun ní kílódé tó jẹ́ pé èdè yorùbá ẹ̀ mú lọ́kùnkún dùn náà. èèbó tó ní gẹ̀ẹ́sì wọ́n mọ̀ mọ́ yọ okùn wàhálà kúrò lọ́wọ́ ara wa báyìí ni àwa wa mọ́ okùn wàhálà a tún lọ gbé wọ̀ kílódé ẹ̀ tí ẹ̀ ká èdè yorùbá kùn kankan ẹ̀ sọ́dẹ̀dẹ̀ kankan tó lálùbáríkà nù bẹ́ẹ̀ èdè tá a fi ń jẹun tá a fi ń ṣe jẹ́jẹ́ ayé wa rè orí orí yìí ti burú ẹ̀wọ̀n lẹ́ẹ̀kú sí. ẹ̀ẹ́ commission to permission ẹ dákun ẹ jẹ́ lọ gbébọn yín pa àwọn kí ni dá àṣẹ ìṣe tíṣà. ẹ wo wo wo wa má wulẹ̀ gbébọn kankan. kó o tó yàn wọn máa ń kọ́kọ́ ná wọn lóde náà. nsọ́nà yorùbá ti ṣà ogun ni ogun yìí ni. Hmm, kára gan àbí kí náà ti ń porúkọ rẹ níbo gan ló ti wá gba àwọn èèbó òṣì tó máa ń sọ òun. ilé tẹ́ ń béèrè ti pọ̀ jù. ẹjọ́ eh, eh, eh, èmi náà kọ Patrick ọbaayagbọ̀n ni àti bàbá wa wọlé ṣóyínká bí mo ṣe ń ka ìwé pọfẹ́sọ wọlé ṣóyínká ni mo máa ń tẹ́tí sí gbogbo àwọn nǹkan tí Patrick Ọbáyàgbọ́n máa ń sọ mo wá rìkọ́ọ̀dì gbogbo ẹ̀ mo fi ń ṣàkọsíyín ní. nítorí ayé lóde the essence of a good language is to communicate yes. not to bamboozle Yes. Eh, ìwọ wá lọ ka dictionary ó wá fi acrobatic vocabulary ó fi ń bamboozle àwọn èèyàn òyìnbó tó ní èdè gan-an wọ́n ń sọ à ń gbọ́ wọlé ṣóyínká nìyẹn èdè ìjọsí àlọ gbogbo nǹkan tó sọ lóyìnbó la gbọ́ ẹ bó bá ní èdè sọnù tó ń sọ kiri. ẹ dákun torí ọlọ àní ẹ jẹ́ kí n fìbọn pa àwọn aromatiki sinapu yìí. ẹ lọ aromatiki ẹ bó bá wà nípa ẹ jẹ pé. máa sọ sẹ èmi ló dé lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ èmi tó lè wà ẹ ẹni sọrí kódà ká máa parọ́ jẹun kódà ká máa lálùmọ̀ kọ́rọ́ ìka tó jẹ́ nǹkan láyé òjàre. bá a lọ bá lọ àbọ̀ wábọ̀ àbọ̀ dẹ̀rẹ́ o kò wá tán ẹ̀wọ̀ sí jàre. ẹ̀mí ta kìjọ igi yàgà ẹ̀ ẹ̀ àgà igi. àgàyégi àgàyé tẹ̀ àgàyé ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ wá gbọ́ èkó tí ń wọlé ẹ dákun ẹ dákun ẹ dákun tí ń wọlé ẹ má má.